ti ń parẹ́ báríkàlà báríkàlà dáa níjọ́ òun lè yùn náà. ìzákùnmọ̀ ọ̀rọ̀ ṣe nínú àwọn ìbéèrè tó tó wà ní ìbéèrè sí ìbéèrè wọ́n ní oúnjẹ nínú ṣe sí káwọn ọmọ rí nípa àwọn tó bá ṣe hajj tó bá fi aṣọ ara mi wọ́n sábà máa ti pamọ́ látàrí pé wọ́n bá kú wọ́n fi aṣọ ara mi kan fi ṣe ìgbẹ̀yìn àwọn àbíjálé mi ò tẹ̀wọ́ ra sọ sílé kalẹ̀ tó wà sọ fún àwọn ọmọ àbáwọn mọ̀lẹ́bí ṣẹ́dá kò bí wọ́n bá kú aṣọ yìí ni mo fẹ́ kí ẹ fi yí mi ní ẹ̀yìn wọ́n ní àbí ìkejì tó tọ́jú ọmọ ìbéèrè wọ́n ní ẹlòmíì náà tí máa sanwó fáwọn ẹgbẹ́ kòtò wà gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ pé ká báwọn ẹgbẹ́ sáré kalẹ̀ pé ibi tó ń fẹ́ sùn rè ọlọ́run bá padà pé ọlọ́jọ́ dé wọ́n ní ẹ̀dá kan ṣé ìṣèsílẹ̀ sí kò burú fún mùsùlùmí láti mọ̀ sí ìyọ́kùn lọ ọ̀rọ̀. wọ́n ti dá kún kẹ́ra àwọn ìbéèrè yìí ó pamọ́ sínú àkọ́kọ́ kí èèyàn ra aṣọ kalẹ̀ pé àìmọ̀ ò bọ́lọ́jọba dé asọ̀tẹ́ fi sinmi rè lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mùsùlùmí bá ṣerú eléyìí àwọn ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ orí sì bẹ́ẹ̀ ẹ̀kọ́ sì bẹ́ẹ̀ òun ni wípé ó túmọ̀ sí pé nìyẹn ní gbogbo ìgbà gbogbo àsìkò ní rántí pé ọjọ́ kan ọjọ́jọ́ kan àlejò ní wá láyé tí yàn dágbére tán ìmọ̀ ara sọ tí wọ́n fi sín kalẹ̀ ó túmọ̀ sí pé ìrántí yanqadifu fi dhihnihi yatadhakkaru hadima al-ladhat ìrántí wípé gbogbo mi ìnìyàn ayé yóò kọ́ síjọ kan yóò kàn kọ́ sí lásìkò kan náà tí ó tán náà nù irú ẹni báyìí àpẹẹrẹ ẹni rẹ ni torí pé oṣooṣàlá Muhammad aleyhisalatu wasalam anabi ni tadakaru haazima ladhat ẹ máa rántí ẹ má jókòó ńlá káyìí ẹ̀rí ní ti wó ilé adùn ní ìmìyàn yìí yọkàn kọ́ tilẹ̀ kan náà má gbàgbéra kéèyàn rántí pé gbogbo wa làlejò ayé gbogbo wa lálejò ayé lásìkò tó ń kálukú bá tó yóò lọ ni ẹni tó wá ra aṣọ kalẹ̀ pẹ̀lú pé ìtòwò òun kan fi ró òun rè sígbàgbọ́ kan ọba ti lọ́mọ o nígbàgbọ́ tí ò dáa nǹkan dáadáa ni torí pé kọ́dà irú ẹni bẹ́ẹ̀ mélòó mi lẹ́nu tí ó ra aṣọ kalẹ̀ pé àyínmá aṣọ yìí ni ó fi róhùn yóò tún fi ṣe yóò tún rí i pé ẹnìkan mọ̀ tuntun ń ṣaláìsí òun sì láṣọ kan lé ló òun lòún fẹ́ lò tẹ́lẹ̀ ẹ sáré lò náà ti kìíní tí ó padà ní bóyá wọ́n tún máa ń wá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí pé kò lọ ìgbàgbọ́ kankan mọ́ nǹkan sáfẹ́ máa rántí náà ni pé àwọ̀ bẹ̀yìn rí èèyàn fi pàdé olúwa. ṣùgbọ́n tó bá lè jẹ́ pé nǹkan kan lọ́mọ eléyìí ni ọ̀dà ara ẹ̀ ni ìbéèrè tẹ́ béèrè kéèyàn máa níran kan àbí kó lájú sọ́kàn pé aṣọ ara ni ó ní nǹkan kan ṣe pẹ̀lú ìtìyàn ọba pàdé lẹ́sàn-án níwájú olúwa láwọ̀lá àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ kódà ẹlòmíì ti lọ hajj ọgbọ̀n ọdún ogójì ọdún tí wọ́n gbà sọ̀hún jáde báyìí kódà wèrè onífẹ̀kọ̀ níwọ̀ kan torí pé kí ni yóò ti di pẹ̀ta aṣọ funfun náà pé ẹ̀ní mọ̀ aṣọ yẹ́lò ni àbá sọ ó ti pẹ́ lé ó ti gbogbo àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ ni o wọ́n ní ẹni kìíní kan ó ti lásọ kan látijọ́ ìyá tí ń sọ pásọ ara ní òun àbí kìíní kan bá gbà sọjá rẹ̀ ọ̀dà ẹnu yín dùn kan fẹ́lẹ́ ìró ìyá nítòsí bí ni pé wọ́n gbà wípé àdùsọ́kàn àbáwọn ọ̀rọ̀ míì tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yóò lẹ́sẹ̀ ńlẹ̀ o ó sì ṣe kéèyàn rí kọ́dà bẹ́nu àwọn mọ́dé àbí mi mọ́dé àbí máàlìkì táwọn kan sọ bẹ́ẹ̀ ìtẹ̀ kò sí nǹkan kan ó sì mẹ́wàá kò nípìlẹ̀ kò nípìlẹ̀ ojúṣe ńlá Muhammad aleyhi salatu wa salam ètò fún wa nírò ni pé ẹni tó bá ṣaláìsí lásìkò gbà tí ń gbé ìṣòrọ́mù yẹn tó ti wà nù ìṣòrọ́mù sànàbì ni ẹ má wẹ̀ ẹ sì má fasọ̀bọ̀ olórí ṣàǹfẹ́ tó bá wà nù ìṣòrọ́mù kò ní lọ́kùnrin ni màá mí ni o kò ní bò nǹkan sórí kò ní ṣe so ó sì wà nínú ìṣòrọ́mù tọ́lọ́jọ́ bá dé torí pé ọkùnrin kan bẹ wọ́kọ̀ sọ́túhù náà kọ́tùhù náà rankumi rẹ̀ ó ṣubú ń bẹ́ rankumi yẹn tún wá tẹ̀ mọ́lẹ̀ bó ṣe jẹ́ pé ọlọ́run nígbà tó ń ṣe haram tó wà nù haram lásìkò hajj ànábì ní ẹ má wẹ̀ o ẹ̀rí láti wọ́n ìlú ẹ má wẹ̀ ẹ má ṣe fa innahu yub'athu yawmal qiyamati mulabbiya bá ṣe bá ṣe bí ṣe ń ṣe tẹ́lbíyà òun làbẹ́ẹ̀kà inú ara mi ti ń ṣe òun bí ó ṣe dìde ń jọ àlùkìyàmọ́ bitun kálukú ó dìde tí ò ní mọ bó lọ́rọ̀ rẹ̀ ó jẹ́ wọ́n kà máa ṣe labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n máa ṣe tẹ́lbíyà ni aṣọ yìí tó wà yìí nínú ìṣòrọ́mù yìí òun ni òun ní òun ní ṣe kí ni wọn ò ní bọ́lá rẹ̀ kẹ́ ẹ̀rọ láṣọ mi that is ẹni tó ní tó wà nù ihram nìkan ló ní privilege yẹn kí ẹ wá ní à ah, ó ti darí ájì ẹ rí i pé irú nǹkan yìí ìfẹ́ ríbi tó wà àti ní ọ̀dọ̀ wa bí abẹ́olúwa kọ́mọ̀ ṣe hajj ní ìwọ ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ bá ṣe hajj ẹ rí pé táwọn yẹn bá ti wọ sọ̀hún láàrin jọ́ mẹ́ta àwọn yẹn mọ̀ torí pé wọ́n ti ó ti ó ti tọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta ogun ti wà ń bẹ́ẹ̀ àwọn èèyàn máa dànù ṣeréṣeré báyìí gbogbo ìta àwọn máa ń bàbà àwọn torí pé àwọn èèyàn ti fẹ́ change láàrin ìjọ tán ti kó níjọ́ kẹjọ láti maka tí wọ́n lọ sára mẹ̀mẹ́ tán lọ sí mìíná from mìíná àràfá àràfá múzẹ̀lífà múzẹ̀lífà jọ́kẹ́ sóńjọ́ tó bá rí pé àwọn bọ́ṣọ̀ yẹn lẹ̀ báyìí ẹ wàá bá àwọn aṣọ wọn káàkiri yàlàyàlà aṣọ tẹ́lómi tí ó tún lòun ká tó ń ráǹpù sókò ní kankan ṣe ṣé oògùn tí wọ́n là nígbà òun ní oògùn ni kó tún lẹ̀ mọ́ ọlá ni wọ́n wọláhì kò ní ìbá ti ládìsọ́kàn yìí àdìsọ́kàn tí ò dáa ni o torí pé eléyìí ti lọ́mọ ní àdìsọ́kàn tí ò nítumọ̀ aṣáàyè tàfẹ́ pàkíyèsí sí láàrin yìí ni pé bíyìn ọba ti lọ́n kankan mọ́ àbí ẹ̀ máa ní aṣọ tó máa ń wọ̀ tó máa fi ń ṣe sọ láàrin òun náà sì ní kẹ́ fi rárá o ó ti ní àdìsọ́kàn kan pọ̀ mọ́ aṣọ kan bí àìní yìí gbogbo eléyìí òun ni ò lẹ́tọ̀ èyí tó wá jọ mọ́ kéèyàn gbẹ́sàárè kalẹ̀ kó tó kò láyé kó nítọ̀ ẹ̀jẹ̀ ń tó ń wò sùn eléyìí náà àwòrán dáadáa ó lè bá wa òun ló pọ̀ jù ọ̀gọ̀rọ̀ àwọn ẹni rí i wọ́n sì ṣe bẹ́ẹ̀ kódà èèyàn gbọ́ pé àwọn èèyàn nílẹ̀ yìí náà làwọn bàbá bàbá àná wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò gbajúmọ̀ òun lọ gọ́rọ́ àwọn ẹni rẹ̀ kan ti lọ èyí tá kàn mú wá lápèjúwe tá a rántí nìsín òun náà ni al ibn Rajab alayhi rahmatullah ọbẹ̀ ìtẹ́wò ọbẹ̀ ìtẹ́wò ó sì lọ bẹ ẹni tí alhafari ẹni tí àwọn tí gbẹ́sàárè pé dákun bíbá ẹni mo fẹ́ kọ́ bá ń gbẹ́sàárè mi sí mo sì bá ń gbẹ́ kalẹ̀ nísìnyí náà gbà ó ní bá ń gbẹ́ bá ń gbẹ́ ó sì sanwó fún un pé ibi tó ń fẹ́ rà ní ọwọ́ àgbẹ̀ tán wọ́n ní sóòtú yọ dákun bọ̀ mọ́tò kúrò jẹun owó bóyá ó ṣe déédéé ọwọ́ sùn síbẹ̀ ó sì fẹ́ kán gbé òun kalẹ̀ wọ́n sùn wọn ni ahán ọ̀dà báyìí lùsùn rèé tí wọ́n ti jẹ́ pé tí wọ́n ti jábọ̀ rèé tí béèrè ó ti wáyé rèé ahán òun fẹ́ràn bí tó ṣe yìí ẹni tí ń gbé sáré òun ni kọ́dà kò pé ọ̀sẹ̀ kan rárá wọ́n ṣe gbé wá ní ó ti wá ní òun lòun láàyè yìí o ó ní àfìgbà gbé òkú rẹ̀ wá pé tọ̀ ẹni tí jáde láyé táwọn èèyàn wá tú wáyẹyẹ tí wọ́n ní ẹsẹ̀ sòrò ayé tó wọ́n tún lè mọ̀ pé subhanallah bó o ní sẹ́ni yìí bó ṣe wá sùn pé bóun ṣe sùn rèé o bẹ́ẹ̀ náà ni wọ́n wá gbé sí ààyè rẹ̀ so ọ̀gọ̀rọ̀ àwọn ẹni rí tí ìbẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀lẹ̀ ní ni wọ́n máa ń ṣe nǹkan yìí láti máa fi rántí al so ẹlòmíì kọ́lá ti dé tẹ́ yorùbá òun lè dé bẹ́ẹ̀ dépò tí ó yẹn báwọn fẹ́ sáré òun kalẹ̀ so kọ́lá àdúrà ìjọba ìjọba kan wá ní báyìí ọmọ ọmọ rẹ̀ ọmọ yẹn wọ́n ń sọ àdúrà tí wọ́n ṣe fún níbi tẹ́ wọ́n sọ pé asalaamualeykum. أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم للاحقون ọmọ yẹn wọn file ìyá rẹ lẹ́nu ìyá girama rẹ lẹ́nu ìyá arúgbó ni o gbàtọ wa débi wa inna insha Allahu bikum lalaikun oníhù hùhù rárá rárá ìtumọ̀ rẹ̀ ni pé ike Ọlọ́run kò máa bá gbogbo ẹ̀yin tẹ́ wà níbà ẹ̀yin mọmi ní òdodo ẹ̀yin ẹni rí tẹ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ kú pẹ̀lú lórí Islam tọ́ bọ́pẹ́ bọ́wọ́yá àwọn náà bọ̀ àdára yín o wọ̀nyí ni wà iná insha Allahu bikum lalahiqun ìyá ìgbọ́ bẹ̀ báyìí ní kẹtí ìyá kẹtí ìyá dára yín bò kó wá ju àmì ọmọ wa ní rárá wọ́n ti ní káwọn wí ní ó ní rárá òun ò wí yìí hùn ẹlòmíì ò lè wí gbólóhùn yẹn ẹ̀rìn pé à kè ìyá kè ìyá ẹ̀ nígbà wo tọ́ ibi tá ti lọ òun ni wípé kéèyàn wá ṣerú nǹkan yìí láti máa fi rántí kú nǹkan tó dáa púpọ̀ ni nǹkan tó dáa púpọ̀ ni ó tún wá lè bí àwọn àwòrán míì tí ò dáa bí kí n sọ pé òun ti òun ti ka Kùránì kan sí ayé yìí ibi àníkí àti òun sí o àbó ti ní òun máa ń jòkó ń bẹ̀ ibẹ̀ lòun ti ń ṣe kínní kan nítorí bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó fi ní ayé yìí inú ọtí àwọn èèyàn sí àbí wọ́n sin àwọn èèyàn tí wọ́n tọ́lá sí wọ́n sì sin ẹlòmíì ó nínú yàrá títí ń ṣàdúrà subhanallah kí ni àṣepọ̀ tí ń bẹ láàrin ń ṣàdúrà àdúrà rẹ̀ ò nù lọ́ni wà náà bá al-mawazin al-qist li-yawm al-qiyamah fala tuzlamu nafsun shay'a òṣùwọ̀n déédéé láti wọ́n ṣẹ́ à ní sàbòsí ẹnìkan ààyè kan ibì kan ẹ̀gbọ́n tó lówà ó ní وما تدري نفس بأي أرض تموت ẹ̀mí وما ọ̀ma ibo ni wọ́n kàn sí tọ́ bí yẹn bá pílánì ẹ̀ pé ń ran kàn pé àìmọ̀ ọlọ́jọ́ bá dé àyè báyìí ibi báyìí kó sọ àsọlẹ̀ àmọ́ kó wá ní ibi tí òun ti ń àdúrà àyè tí òun ti ń kà kínní ibi tí wọ́n ti fẹ́ sìn òun sí òun ò lè má òun ti sọ pé ibi tí wọ́n sìn òun sí nì òun ló fi jẹ́ pé gbogbo gbà òun ò lè má ka jújù mélòó àbí wọn lè má ka alukurani bẹ́ẹ̀ wọn lè má sàdún àbáyé bẹ́ẹ̀ irú àdìsọ́kàn yìí àdìsọ́kàn tí ò dáa ni o so ilẹ̀ tí yóò sùn ọba allahumma subhanahu wa ta'ala bó bá wá jẹ́ pé bẹ́yàn ti gbà á lérò lórí kò wá túmọ̀ sí pé kéèyàn sọ yàrá ẹ wú ọ̀pọ̀lọpọ̀ ilé yàrá tí wọ́n sọ tí wọ́n sìnkú sí lónìí tí wọ́n ti sìnkú sí lánàá tó di pa àwọn ọmọ àmọ́ wọ́n fẹ́ ta ilé wọn ò rí lé ta àwọn pé ẹ lọ wú òkú yẹn kú ń bẹ̀ náà ẹ bá rí wú àti wú kó yóò di jàgbá kọ́dà ilé rí rẹ́ǹtì má ti rí pé wọ́n kọ́ sáré wọn ni ah, àwọn ta àwọn ọmọ kan sìn kó síbi yìí àwọn ìyá kan náà ń tẹ̀lé wọn ni bá wọn kó wọn padà wọn ni rárá gbọ́kọ́ àdìgbò lé ń sànù ẹ̀yìn ti sanwó ẹ máa mánéjì ẹ ọ̀nà òkúta wá sí nǹkan ọ̀nà ẹ̀fọ̀kú lẹ̀ mẹ́rin kékeré ní ọ̀nà àmì báwọn kó ọ̀nà rárá ẹ̀yìn ẹlẹ́kẹ̀ẹ́fà tẹ́ kó wá ẹ̀yìn tí wọ́n máa ti wá tó máa ti wọlé tó máa ti rí kọ́ńtì fún wọn sà lọ ni àmì ti sanwó kó àdídó kan padà ẹ máa mánéjì ẹ máa tọ́jú sókù ẹ ṣe so gbogbo nǹkan yìí ẹ wo ẹ sì wo ọ̀nà tí islam ti là á lẹ̀ wípé ìtẹ́ mùsùlùmí ní tẹ́ wọ́n ní àyè tí a sìyàn sí ni gbogbo èròǹgbà pé à wọ́n lọ sọ òkú nù wọ́n lọ ṣe wa ila Allahil mustaka àwọn àgbọ́yé yìí àwọn àgbọ́yé tó jìnnà sàgbọ́yé ẹ̀sìn ni. على على وعلى نعم